أعوذ بالله من الشيطان الرجيم فلما جاءهم موسى بآياتنا بينات قالوا ما هذا إلا سحر مفترى وما سمعنا بهذا في آبائنا الأولين وقال موسى ربي أعلم بمن جاء هدى ربي أعلم بمن جاء بالهدى من عنده ومن تكون له عاقبة الدار إنه لا يفلح الظالمون فقال فرعون يا أيها الملأ ما علمت لكم من إله غيري فأوقد لي يا هامان على الطين فأوقد لي يا هامان على الطين فاجعل لي صرحا لعلي فاجعل لي صرحا لعلي أطلع إلى إله موسى وإني لأظنه من الكاذبين واستكبر هو وجنوده في الأرض بغير الحق وظنوا أنهم إلينا لا يرجعون فأخذناه وجنوده فنبذناهم في اليم فانظر كيف كان عاقبة الظالمين وجعلناهم أئمة يدعون إلى النار ويوم القيامة لا ينصرون إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره الله ونتوب إليه ونتوكل عليه ونؤمن به ونستهديه إنه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وآله وأصحابه صلّى تسليما كثيرا الحمد لله أن يروا بنا أجل في أقوى الشيء الله أكبر nítorí pé ọlọ́wọ́n ọba òbí máa bẹ́ẹ̀ náà ni ẹnìkan òbí. Allahu Rabbi la uridu siwahu ọlọ́run ọba sáré tó sìn òun ọlọ́run ọba èmi àti. Allahu Rabbi la uridu siwahu. àwọn onídìí ọlọ́run ọba mi mọ lẹ́yìn ọlọ́run ọba wà àfẹ́. Allahu Rabbi la uridu siwahu. torí pé tó dájú òun náà ni pé lẹ́yìn ọlọ́run ọba tó tẹ́ sọ́mà tilẹ̀ ẹ̀wù kọ́ wa sáà ń bẹ nínú ayé yìí tó dáhùn tí wọ́n ti lọ tó tún sì ń jẹ́dà lójoojúmọ́. Allahu Rabbi la uridu siwahu. Ètò ní ká kírun tó ní ká gbá rẹ̀, ètò ní ìsìláàmù ní ẹ̀sìn. Ó nìkan náà lọ́lọ́wọ́n bá wà, ó jẹ́jú pé ó nìkan lọ́lọ́wọ́n bá wà. La uridu siwahu hal fil wujudi haqiqatun illa La uridu siwahu ètò dájú ni pé àwọn òfin nǹkan mi lẹ́yìn ọlọ́run ọba yìí náà jọ ọlọ́run ọba. láàkùrí dòsè wá hù. orúkọ nìkan ṣo ni ọlọ́run tó jọ rẹ̀ jìnnà ọlọ́run. láàkùrí dòsè wá hù. ètò tó yàtọ̀ sí ọlọ́run ọba aláà táwọn èèyàn ń pè lọ́lọ́run sí kìnnà ilé yẹn. Allahu Rabbi láàkùrí dòsè wá hù. tọ́ba ní kọ́ni kálukú náà dìrọ̀ mọ́ tó náà gbẹ́kẹ̀lé yìí. àwọn tá a ọlọ́run tá a mọ̀ pé òun nìkan lọ́lọ́run káwọn náà wá sọ pé ọlọ́run ọba ò jọ̀wọ́ ní kó wá ṣàánú wa ẹ̀mí wa ọwọ́ ọlọ́run ọba ló wà wọn náà ní kó kẹ́ dáàbò ẹ̀bù wa káwọn tí wọ́n ń kan mí lẹ́yìn ọlọ́run káwọn náà bẹ̀rẹ̀ sí sọ tí wọ́n náà wọn náà ní kó pẹ̀mí pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ológun náà ní ogun wọn náà lọ́lọ́wọ́n bọ̀ ohun ìwọ ogun náà ní kó pẹ̀mí tòun náà kó náà ní ìwọ ṣàngó wọn náà ní kó pẹ̀mí tòun náà kọlọ̀yà náà ní ọ̀yà wọn ní kó pẹ̀mí tòun. Allahu Rabbi la. Ìwádìí olórí ọwọ́ Ẹni tó náà bá ń sìn níwọ̀n tí ẹgbẹ́ ìṣe ni wọ́n bí wọn náà ìwọ́n náà ní kó wá gba ẹ̀mí tàwọn àwọn arígbókò ṣe ṣe. Aláwọ̀rọ̀bí. Lọ́kàn tí wá fi palẹ̀ táwa fi máa ń sọ tàbí tó fi rán wa létí báyìí ké. Àlọ́lọ́wọ̀n ọba tó láyé àtọ̀run, ọba tó ń jẹ́ kójú ọ̀rọ̀ ń pàtó bá wù kó rọ̀. Láàrùn tó mú ọyẹ́ wá ń gbà mí tó bá wù kó ṣe wá bí ọyẹ́. Láàrùn tó sì wá hù. Tó mú ooru wá ń gbà bá wù láti sìn lẹ́yìn haqiqatun illa hu. Bàbá yìí tó rí nǹkan mi láyé yìí, tó ṣe fọkàn balẹ̀ sí pòun ọlọ́run lẹ́yìn ọlọ́run ọba. Hal fil wujudi haqiqatun illa hu. Ìwé fún wa tí kìí ṣe pàtó ká bẹ̀rẹ̀ sí pàtàn rẹ̀. àìsàn òjòdì. àwọn ànábì ọlọ́run tá ń sọ ìkànnì wọn là ń pàtàn lọ́wọ́ yìí. àkíkọ̀tù ní ìlà. sábàtúni ká tẹnubọ ìtàn ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ẹ̀ẹ́dì pàṣẹ wọn ti ẹ̀dí ni. àìsàn òjòdì. àṣà mọ̀mọ́ kà ní. àkíkọ̀tù. àṣà àwọn ọ̀tá ni wọ́n ṣí ń fi kó mọ́kà ló fi gba màdínà lọ ló fi wá kú síbẹ̀. àṣẹ gbogbo wọn ni wọ́n ní tàn èèyàn ni wọ́n bẹ́ẹ̀ náà ní tabaníkà tún tẹnubọ ìtàn gbèsè ayé ànábì Ìsá tí wọ́n ń pè ní jésù lónìí àṣé èèyàn lòun náà àṣé ìyá kan náà ni wọ́n bí. Allahu Rabbi la orí يمشوا سواه هل في الوجود حقيقة إلا هو gbogbo àwọn táwa wò lọ́tún táwò tó sì rí táwò kí a wò lẹ̀ ọ́ gbogbo àyíká wa kákàkiri ayé. hal fil wujudi haqiqatun illa hu. akàtàn àwọn tí wọ́n ti lọ síwájú àtúwòsàn àwọn tó ń ṣẹ̀mí lọ́wọ́ lónìí tajọ́ ń lògbà àwọn àdìpé àṣekò tí ti ń jẹ́ ọlọ́run jẹ́ ọlọ́run ọba lọ. ọlọ́run yóò kàn ti ń pé oríṣiríṣi nǹkan lọ́lọ́run lọ́dọ̀ tí wọ́n tí wọ́n ń wárí fún. wà fi kulli shay'in lahu ayatun. ẹnì kan wá ń béèrè kó dàrú mọ́ lọ́wọ́ ìgbà tó náà rọ́ ọlọ́run ọba náà ni. wà fi kulli shay'in lahu ìbájá tó kò ń rọ́ ọlọ́run ò bá tiẹ̀ tọ́lọ́ mọ̀pọ́lọ́ náà rèé tó wọ̀ ní àtìmọ́ ọlọ́run ọba òníra nínú gbogbo tọ́lọ́run ọba já. wà fi kulli shay'in lahu ayatun. níbẹ̀ náà ni ẹ ti máa máa rí àwọn àmì. tadullu ala annahu al-wahidu. àwọn àmì tá a rí látara tọ́lọ́run ọba já yìí a máa wá tọ́ka pé àníkan lọ́lọ́run. tadullu ala annahu al-wahidu. láàyè mí nínú al ni ọlọ́run bá sọ pé wá fi anfusikum afala tubsirun. afala tubsirun. ó ní lára ara yín náà wá sí wà lára yín tẹ́ fi máa mọ ọlọ́run àbẹ́yìn orí ni. wa fi anfusikum afala tubsirun. ẹ̀yin náà ẹ̀wọ̀n pàṣẹ wà ń kékeré pínpín àti ẹ̀dínlẹ́mọ ẹ̀wọ̀n ọmọ wa ìkókó yìí ẹwọ ìkánná wọn ẹwọ orí wọn ẹwọ ojú wọn ẹwọ ẹsẹ̀ wọn ẹwọ okun wọn ẹwọ gbogbo ara wọn bó ṣe rí ẹwọ tóótótó ẹwọ awobi tọmọ náà gbàjáde lára. ọ̀fin kúlì ṣe ìlàhù ayàtún. ààyè tó fún lára obìnrin lọ́nà ọba ló kó máa gbàgbọ́ àtẹ̀mí àti ibi tá a gbà jáde náà rí. kò lè ṣe é. àtẹ̀mí àti ibi tá a gbà rí ibi tá a nípa wáyé sá gbà jáde náà rí. kò lè ṣe é ńláhù àyàtọ̀. nígbà wa dáyé tán abẹ̀rẹ̀ tó wá di gbòǹgbò la. ẹ̀wọ̀ wá bá ṣe wá rí báyìí. sẹ̀dúnlọ́ ẹ̀la ànáhó lè wá ètò. gbogbo ń tàn mí iná wá sí ni ó tọ́ka pé kan lọ́lọ́run. àfi àǹfóṣe kan àfàlà tó bọ́ sí ro. ọlọ́ni àbẹ́ ẹ̀wọ̀ ń ni. ẹwọ tó ń jáde nínú ara wa tàbá gébi tí irun ti ń hù jáde lára a ní rí irun tó kù ń sàlẹ̀ tàbá dẹ̀ fa irun orí ikú ń tó bá ṣe díẹ̀ sí láàrin ibijọ́ mélòó ìmí àtúhù jáde báwo ṣe wá jẹ́ mbolo ti ń wá. gbogbo náà ń nìkan lọ́lọ́run. kalẹ̀ báyìí ojú rẹ̀ méjèèjì gbogbo ní tí àwárò fún wọn rí iná wà ń bẹ̀ títí wà ń bẹ̀ funfun iná wà ń bẹ̀ ó má rekete ṣùgbọ́n náà bá yọ ìrìnà kó ń bẹ̀. kò lè jẹ́ ìlànà. ìsinmi àti sáàfin ìrìnà yìí kí ni tó wà ń bẹ̀ tó ń rìnà tí ò sí ìfẹ́ ìrìnà. ayà tó ń tẹ̀dúlù àlá àná olè wá ẹ̀dọ́ tẹ̀dúlù àlá àná olè wá ẹ̀dọ́. ẹ wọ̀rọ̀ tá à ń sọ.

wọ́n ní ahọ́n tí wọ́n ògùn jù tí wá lọ wọ́n lé yí wọ́n létè ọ̀pọ̀ àwọn sáwárò kó lóra wọn yìí táyà tó ń ṣe yà sọ̀rọ̀ fi ń jábọ̀ yìí níbo lọ̀rọ̀ náà wà wa pàápàá wa tí ò sí tí anábì muhammad ló ṣe tí àti ẹnu fún wa ni. àbí àmúṣe kan. tí wọn jẹ́ kọ́rọ̀ jáde ni. àbálá tó ń bá yòó ń bọ̀. tí anábì wa ń sá ló ń jẹ́ kọ́rọ̀ jáde tá à ń sọ yìí ni. wàláhì kì í ṣe ọlọ́run jáde ẹ̀ náà fún bẹ́ẹ̀ náà ni. àbálá tó bẹ́ sẹ́rọ̀. tọ́lọ̀ wọn bá wá ní òun há kọ̀rọ̀ ní jáde bọ̀rọ̀ ẹ̀yin òun rí bó ṣe ń ṣe mi àti yìí ni. sábì ọ̀rọ̀ táà ń sọ tó ń jáde kétékété yìí tọ́lọ̀mbá tó fẹ́ fi àmì hàn wá látún náà gbà ní ha ní ẹni tó wá ń sọ̀rọ̀ kétékété bá ṣe ń Allahu akbar kabiro. Àmì kú lè ṣe é lára. Àyà tó ń jù. Kí tó ń káwà lára ilẹ̀ nìkan ń lò láti àìmọye ọdún. Àmì kú lè ṣe é láhú àyà tó ń. Yóò yẹ ní láǹfààní àti rọ́rọ̀ náà tó sábì kú láyé. Àmì kú ṣe é láhú àyà náà wo owó tá ń ṣe yìí. Òun kàn ń rí wa ní. Ṣùgbọ́n kò láǹfààní àti gbọ́ àní ń fi ń gbọ́ràn nínú etí ta ló mọ̀ ọ́. ọ̀wọ́ ẹlòmíín náà ní ó lé ti tiẹ̀ náà. ṣàdúlù. ṣùgbọ́n àwọn ọbọ̀ jákè ti tiẹ̀ gbọ́. àlá anabolo ahidu. kálẹ́ni tó ń jẹ́ kéèyàn gbọ́ràn. ṣàdúlù àlá anabolo ahidu. ọba tó ti kọ́kọ́ jẹ́ àná ti ádámù ní àti gbogbo àwọn tá a jẹ́ ń pè láwọn ànábì tó kù yóò jẹ́ ìdí ìmọ̀ ayé. Òun ọlọ́run ìgbà tó ti dá níbi adam ló ti fún létí ó fún láhá ó fún létí ó fún nígbọ̀nà ó fún nírìnà ó fún lẹ́sẹ̀ ó fún ní gbogbo oríṣiríṣi nǹkan ẹ̀yà ara ìtó wà láàrin ìmọ̀ àti lónìí àwòrán àti ẹ̀rọ fi dá wa ìgbà dá ẹ̀dá yìí pé lára àwòrán tọ́lọ́ fi dá níbi adam náà ló fi dá níbi wa ń sá tí mi sẹ́kẹ̀ wáyé ìtíṣe tọ́ ní ti sẹ́yìn fáwọn èèyàn lóde tí wọ́n fi tọ́lọ́ wọn bá adam ti ṣe bàbá ńlá wa nípìnlẹ̀ òun náà náà lọ́wọ́ bá fi dá òun náà ìpìlẹ̀ wá rí àwòrán rẹ̀ lọ́lọ́wọ́ fi dá níbi wọ́n fún sáta ọ̀pọ̀ iná kan fàyàkú. Ọlọ́run bá ní èmi ni mò ń dára o. Inna masala Isa inda Allah ka masali Adam. Masali Adam. Khalaqahu min turabin. Thumma qala lahu kun fàyàkú. Ó Adam. Kò yàtọ̀ bí min turabin. Ìpìlẹ̀ Isa àti ìpìlẹ̀ Ádámù ti ṣe bàbá yín àgbà grandpa gbogbo wa anábìnrin ọlọ́wọ́n bá ní mí ń tó inú yẹ̀pẹ̀ náà ni mo ti bá dáhùn. kọ́lákọ̀ọ́hù mi ń tura. inú yẹ̀pẹ̀ náà ni mo ti dájí sọ̀rọ̀. kọ́lákọ̀ọ́hù mi ń tura. inú yẹ̀pẹ̀ ni mo ti dá anábì Muhammad náà. kọ́lákọ̀ọ́hù mi ń tura. inú yẹ̀pẹ̀ náà lè ní àti iná ti wà abẹ́ yóò mọ̀ ní. kọ́lákọ̀ọ́hù mi ń tura ní. gbogbo fáàrí wa kẹ́rẹ̀ máa tọ́ sí wa lára ẹ̀rẹ̀ náà ni wà. gbogbo ìyànà wa bàbá ti ẹ̀rántí ìpìlẹ̀ ti rí yẹn aṣáàrán tí ìpele eré pátá àtàwọn àyàwó wá ń ṣe tó ń dọmọ́ ibi tó bá ṣe sí nínú aṣọ àríbá ṣe ń fọ́ tó bá pẹ́jù ń darí bó ṣe ń rí ìpele wa náà rèé ìyẹ̀pẹ̀ náà ló tún ti ń ta tún ti sáà ìpẹjá tún máa ṣe báyìí. mìíràn kéèyàn hangi sílé kan òun tó kú sórí ẹ̀ náà ń bọ̀ wá jábọ́ sílẹ̀. wọ́n níbi tẹ́ ń padà bọ̀ rí. àwọn bàbá ńlẹ̀ yorùbá náà ní lálá tó lókè ilẹ̀ náà ló ṣe ń bọ̀. ni pé gbogbo tẹ bá tó fi kò ní tó bá sára kankan nínú tó wà lórí ilẹ̀ náà ni nǹkan náà ṣe ń bọ̀ ilẹ̀ náà ṣì ni. àṣẹ ọlọ́run tó fi sókè nínú òṣùpá bá mú nǹkan tẹ jùlẹ̀ síbẹ̀ Allahu Akbar. Wa mi ha nu'idukum. Ọlọ́run bá níbi tẹ́ ń padà bọ̀ rí o. Wa mi ní ha nukhrijukum. Taratan ukhra. Taratan ukhra. Wọ́n ní kó wá dàlẹ̀ kíyàmà. Ibi inú lẹ́yìn náà ló ń ti máa pàṣẹ. Kí Israfil fún fèrè. Kí Israfil bá fún fèrè. Màláìka ọlọ́run. Mọ́lá kú mi mọ́lá ikẹ́sìlì. Tó ń bá ti wá fún fèrè kan náà báyìí. ومن ومنها نخرجكم تارة أخرى ẹmọ bí ibà ṣe máa ń túnṣe láti inú ilé kan àti inú àwọn ihò ibi tí wọ́n bá sá pamọ́ sí nígbà ṣe ń tú jáde kọ̀kọ̀kọ̀ yìí wọ́n á bẹ̀rẹ̀ sí fò káàkiri wọn á ah, ibà ibà ibà tẹ́yìn wá máa ń fi iná pa wọ́n tẹ́ ń gbé àtùpà sínú òkè omi gbogbo ẹ̀ bẹ́ẹ̀

àbí ọlọ́run kó jọ kó jẹ́ ká mọ̀ ò mímọ̀ ọlọ́run nìyàn fi ń ṣe oríire àìmọ̀ ọlọ́run nìyàn fi ṣàṣìdànù láyé látọ̀rọ̀ àlékún ọlá ọlọ́run fún anábà Muhammad sallallahu alayhi wa sallam wọn náà ni ẹ̀dá ilé tí ọlọ́run bá rán sí gbogbo àgbá ńlá ayé ọlọ́run bá ní kó wá ṣàlàyé fún wa náà ní táwa náà ṣàlàyé yìí ajẹ́kùnbọ́n tánàbì sọ fún wa ìtòsọ fún àwọn tí wọ́n ṣíwájú wa náà ní táwa náà tún sálàyé rẹ̀ ṣe fún wa yìí náà la fi máa ń sọ fún wa náà ní gbogbo wa wípé sẹ́ àní sẹ́ ànábìà Muhammad sallallahu alayhi wa sallam ó lóun fi àwọn àfa àtakò láyé ṣàrólé àrólé tá à ń jẹ́ kí n jẹ́ kí n ṣe àrólé ká máa paláǹgbádá pọ́n káàkiri àrólé tá àfa jẹ́ lórí ilẹ̀ ayé kì í ṣàrólé káàfa máa jókòó iṣẹ́ wa kọ́ yẹn èèyàn kì í ṣiṣẹ́ tiwa àrólé tá àfa jẹ́ lórí ilẹ̀ ayé kì í ṣe àrólé ká máa jágbẹ́nẹ́ fáwọn èèyàn àwa kọ́lá lélé yẹn kò sí nínú ẹ̀sìn wa àrólé sàáfà jẹ́ lórí ilẹ̀ ayé kì í ṣe àrólé ká máa jó kan má kan kì ṣe àrólé ká máa pọ̀pọ̀ kò sí nínú Al-Qur'an wa àrólé tà ń jẹ́ fáwọn ànábì ọlọ́run kì í ṣe àrólé ká wá ní ọ́fíìsì kan ká máa gbàlejò sí ìyàwó níyàwó ọkọ ọlọ́kọ ká máa ṣàwúre fún eléyàn kọ́ náà ànábì ọlọ́run bá filẹ̀ fún wa kí ni táwọn ànábì ọlọ́run filẹ̀ fún wa kò náà ní ìmọ̀ ẹ̀sìn káwọn náà ṣàlàyé rẹ̀ fáwọn èèyàn láyé wọn tara wa tó tọ́ òdodo mà káwọn èèyàn tó tara wa mọ ọlọ́run ọba wọn tí wọ́n ń sìn wọn bá lè mọ báwo ló ṣe yẹ káwọn sìn ìwọ làwọn ṣe tí kì í ṣara rẹ̀ ká ṣàlàyé fáwọn èèyàn àwọn tí ò tẹ̀ sí mọ ọlọ́run tó jẹ́ pé nǹkan míì ni wọ́n ń pè lọ́lọ́run kódà tí wọ́n ń múra tí wọ́n náwó àwọn tó yẹ pé àwọn rògbò jó náà wá jó láyé kẹsàrà yẹ ẹsùn fún wọn. wàkùn náà sì há lílí mùsùlùmí náà jẹ̀bi ẹ̀hìn wàyí rìṣáàdì lílẹ̀ hákì ẹ̀dá ọ̀fà ìhì. ń ta àjogún náà ni wọ́n ń kà fún wa yìí o. wàkùn náà sì há. ọlọ́run bá lè mi àti sáwà ti ń kéwú lónìí tá à ń ṣe sáàgbé alukùránù dání. wàkùn náà sì há. tí wọ́n ti ń sọ wa ní ìmáàmù sáàrù àwọn àfà. kúnà sí ha ó. ìjẹ́ ta wá ṣe láyé rè o. lílì mùsùlùmí náà jẹ̀ ní àwa ṣe wá àbí fáwọn èèyàn láyé ni o. Àwa ṣèṣì ti fún ọmọ yàrá Mùsùlùmí pé ẹ máa kírun ẹ múra sí o. Wà ìrìnsà àdìhín. Ẹ máa gbàgbé ẹ máa fà bẹ́ẹ̀ ń ṣeré o. Wà ìrìnsà àdìhín. Ọlọ́run ọba yìí ni kẹ́ ẹ máa pè ẹ máa pè nǹkan mi lẹ́yìn rẹ o. Wà ìrìnsà àdìhín lè Ẹ má ṣẹbọ ẹ má ṣèṣì náà ẹ má hùwà bàjẹ́ o ẹ má jalè ẹ má mú kan má kan o. wà á mọ̀rọ̀ hún. ẹ má parọ́ ẹ má lu jìbìtì o. wà á mọ̀rọ̀ hún bí ma'ruf shari'ati wa anha. ẹlẹ́yìn náà ní ta sọ́tàn yìí ẹ má parọ́ ẹ láṣẹ dáadáa ṣíṣe. wa anha. wa anha ẹ dẹ̀ máa kọ̀ fún àwọn èèyàn kúrò níbi wà bàjẹ́. ẹ sùn ìhìn ẹ máa sọ fáwọn èèyàn pé wà bàjẹ́ ò dáa. dàlàkọ́nà ìdákọ́nà èyí. torí kì í ṣe gbogbo èèyàn ló mọ̀ pé ohun tó ń ṣe yìí ò dáa oríṣi gbogbo èèyàn tẹ́wọ́ aṣàlàyé fẹ́ lómi tó bá gbọ́ kódà múra sí bó ṣe gbọ́ yẹn tẹ̀yìn tẹ́ sọ fún lọ ṣùgbọ́n tẹ́ bá dákẹ́ tẹ́ bá sọ fáwọn èèyàn àgọ́ra àwọn èèyàn rò pé táwọn ṣe náà ló dá ní iṣẹ́ táwọn anábì ọlọ́run wá ṣe láyé náà rí lọ́nà bá sọ pé wà máa kún náà mọ́ àbìkínà hàtà náà bàtà rọ̀ tó ọlọ́run ní àníjà àwọn èèyàn níyà ọ̀nsì lè gbàtà bá tó rán òjíṣẹ́ sí wọn ó jíṣẹ́ bá wá sọ fún wọn tán tán wá kọ̀ sí wọn ọ̀gbọ́ tán tó ń ṣorí kunkun tán takú tán fà á kíkọ́rí tán kọ̀ jálẹ̀ tán náà ní ìta àwọn ṣe ní àwọn máa kú sórí ẹ̀sẹ̀ ìgbà náà lọ́lọ́ máa wá bí wọ́n lálẹ́ kí á mọ̀ ìpẹ́ alámúnú alámúnú ṣé wọn oníkìlọ̀ wá sọ ni anábì ọlọ́wọ́n bọ̀ dọ́dọ̀ yìí ni ẹ̀ríyàn wí fún ní pé tẹ́ ń ṣe yóò dá ẹ̀rẹ́ jú èmi ọlọ́wọ́n bá fún yín láyé ni abẹ́gbọ́ ẹgbà abẹ́gbọ́ ń ṣe inú rẹ̀ alamiyá Bala, ọ̀tọ̀ ni wọ́n láyé àwọn àfá sọ gbọ́dá àfá àdúgbò ti tí wá tẹ̀ máa ń là mọ́lẹ̀ ní kíkan ṣoṣo lọ́lọ́run gbọ́dá ọ̀tẹ̀ tó máa ń fọ́ lójú á gbogbo ẹ̀ yẹ́bẹ́yẹ́bẹ́ tó ah, o wọ́n bí ànábì Ìsá yìí ni o wọ́n bí Muhammad ni o. kọlu bala kọ́dé já ànànàbí. kò ní sáfà ní pé yàn fẹ́ parọ́ lálẹ́ kìá ma ayé ni rọ́mà. fàkàdàbì náà. ẹ bá kọ́ bàbá náà ti sọ bẹ́ẹ̀ wọ́n ní ayé ni rọ́mà wọ́n ọ̀run ògbèké kí náà wọ́n fẹ́ fi parí rẹ̀.

wọ́n náwó nára ó tún lóògùn adájọ́ náà bá ó bá yí ọ̀rọ̀ padà àwọn tí wọ́n jáde bá bú ti pé dàmù òun bá ń fò sókè pé ara ti jẹ́ lọ yìí ṣìbí ayé nìrọ̀ yẹn torí ẹ̀ hmm. Àlùkìyàmà àwọn èèyàn máa wá fẹ́ náà ara wọn sọ́dọ̀ ìpé. Àlùbàlá Mọ́déjà Anànàmí. Wọ́n ní ọlọ́run o, Mọ̀dìjẹ́ Anànàmí. Ah, ní tí ó tọ́ tòótọ́, ó ní olùkìlọ́ ti dé wá bá wa láyé. Àwọn àfáà àdúgbò wá ṣe wá sí fún wa. Àwọn àfáà onílẹ̀-èdè wá ṣe wá sí fún wa à ń ka lórí Facebook à ń rí lórí YouTube kákàkiri. ṣùgbọ́n gbogbo báwọn ṣe rí tó yẹ gbọ́n tán máa fèsì fún rárá wọn. wọ́n ní pàtó ìdájú náà ṣùgbọ́n gbogbo ìta ń gbọ́n gbà tá ń gbọ́n yẹn náà irọ́ làwọn ń pè ó. wàkúlná àpè wọ́n ló ní irọ́ yìí pé ẹ̀yìn ẹ̀yìn náà mọ̀járe. wàkúlná máa nàzàlá wọ́ọ̀rù. wọ́n náà wọ́n á máa sọ pé ẹ̀yìn náà ẹ̀ ń buyọ̀ sí ti kó bá dùn ni.

wọ́n náà máa sọ lọ́rùn pé wàláhì wọ́n dẹ̀ sọ fún mi láì pọ́lọ̀ nìkan ọṣù mo dẹ̀ máa ń pẹ́ tàbí àmà sọ pé Allah subhanahu wa ta'ala èmi rò pé ta'ala ti tẹ̀lá ní ta'ala tẹ̀lé náà ń wá ní sọ́nà lọ́hùn subhanahu wa ta'ala ọlọ́run ni wọ́n mọ̀ wá nígbà tí wọ́n wí fún wa láyé lóòótọ́ àgbọ̀. ọ̀nà máa ná sàlámọ́ọ̀hún ṣe é. ọlọ́run mi lánàá máa nígbà tóun náà òun wà láyé tóun sọ fún wọn ni pé ọ̀run ló mẹ tó fẹ́ là nítumọ̀ ọ̀run mi là tóun yé e. àwọn ọmọ ti fẹ́ rí rí. tó ṣe ń ronú sí kí n gbà àbí kí má gbà kí change àbí kí má change ó náà fẹ́ èyí tí ò bá change tó fi kú àti ọlọ́run kọjá kí wọ́n yí padà ká lè máa sin ọlọ́run gbogbo táwọn tó ń sìn yẹn èyí tí ò bá wá yí padà tó bá dọ̀run náà máa ní ọlọ́run Wàláhì wọ́n wí fún wa. Kí láti húlù àbíwá àbàjá hannama kọ́lìdì na fi ha. Ọlọ́wọ́ wa ni èyí tó wá burú mẹ́ta ni pé àyà ò ní yìí kò sáwàá wí. Fáta kọ́ ó lò lẹ́yìn tàní. Ó ti pọ̀. Kí láti húlù. Kò sáwàá wí o. Kò sáàrò jàre. Kí يدخلوا أبواب جهنم خالدين فيها فبئس مثوى المتكبرين. ọlọ́run á ní ó àtúwàbà jahannama. iná jahannam ta palẹ́sẹ̀ kalẹ̀ fún akẹ́fẹ́rẹ́. khalidina fiha. àwa náà mọ̀ ọmọ fílẹ̀ ní pẹ́ẹ́n tó bá ti wọbẹ̀ kò jáde mọ́. khalidina fiha. kẹfẹ́rẹ́ tó bá ti wọ́nú bẹ̀bẹ̀ síbi tó máa máa gbélé kán ní kẹsìrì. khalidina fiha. àwọn kan ọṣẹ tó máa àti jáde kúrò nínú ná òun náà ní tó jẹ́ mùsùlùmí láyé ó kírun ó gbààwẹ̀ ó ṣe Islam ṣùgbọ́n fún àwọn ọjọ́ kan ṣe ṣìná kò dẹ̀ rí àṣìná jẹ́ láì kò tuntun bá ó fún àwọn ọjọ́ kan wọ àwọn ọ̀wà bàjẹ́ kan ó ta tẹ́tẹ́ ó jalè ó mutí àwọn ọ̀wà bàjẹ́ burúkú yìí níjọ́ ìpínlẹ̀ àti àwọn kò ní gbé àwọn ara tí wà bàjẹ́ yìí wà nú ẹ̀rà tẹ̀lé yẹn wọnú àlùfẹ́nà ọlọ́run á ní kí wọ́n mú lọ sínú ọ̀nà ibẹ̀ náà ti máa lọ sí ìrìbọ́ mi fún ìwà tó wá kú òun náà ẹ̀hẹ́n ọ̀yá ní hadith àfọwọ́ àgbà Imam Bukhari wa Muslim رحمهم الله ورحمة واسعة واني والله اني لو مجاهد هنا النبي صلى الله عليه وسلم يخرج من النار من كان في قلبه مثقال حبة من الإيمان ẹ̀rẹ̀ tí wọ́n rí pé máa ní wà lẹ́mí rẹ̀ ó kírun ó ṣe ìsìlámù láyé ṣùgbọ́n àwọn wà pálapàla kan tó ń gbọ́ wà sí tí ò jáwọ́ mẹ́ tó tún ṣe láyé ìyẹn ló mọ́ wá mú lọ ló bí adé ọjọ́ mélòó ọdún mélòó kan náà àwa lọ ṣèrìbọmi fún bí àwa fọ gbọ́n kan burúkú èkó lára rẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ wa lọ fi sí àlìjánà tí ríyàn nígbàrà àdọ̀tí wà àlìjánà. ilẹ̀ dẹ̀kùlù. ṣùgbọ́n kẹfẹ́rí tó ń kú sí ẹ̀ tí ò kírun tó fi kú. àbí wà bàjá ńlá. kò pa kò ṣe islam tó fi lọ. dúkùlù. àṣẹ ọlọ́run lálẹ́ kìí àwà ni kí ó yá wọ̀. àbí wà bàjá ńlá mà kọ́ lè dè nà fi hà. ọlọ́run ni kò wá wọlé jahannamu lọ fàbí ìsàmọ́síwá ìmùtàkàbìrì. kàkàbìrì. ọlọ́wọ́n ní ibùdó sí àwọn onígbèraga ìfọ́ máa burú jáyò. kọlọmọṣẹ́ ọdún ní gbèraga. àmín. ẹni tó ń ṣe gbèraga sọ́lọ̀ ń tún rúgá ọlọ́njọ́ máa ṣe wá bẹ́ẹ̀ o. Fàlámà já Mùsà àbí ayá àti náà náà. Ọlọ́run nígbà tí ànábì Mùsà ti wá bá àwọn èèyàn. Kọ́lù wá fi òótọ́ hàn wọn tó wá fẹ̀rí hàn wọn. Kọ́lù máa hà náà ìlà sí ìrọ̀ mọ̀ àrọ̀. Bánábì Musa ṣe tó dọ̀ Fir'aun àtàwọn ọmọ ogun rẹ̀. Aléhi Sọ́látù Wọ̀sọ̀rọ̀. Lé Fir'aun bá ń sọ tó wà nínú tó jù wọ́n fún wáṣá bíà wọ́n ń yọ́jáde ohun funfun ọmọ ẹ̀sì lọ náà ọba ẹ̀sọ́bí kó lọ́dọ̀ wá ń bí àbá àkọ́lá tọ́ ní ọ̀làfàdé arúsàlìná mùsàbí kó lọ sọ́dọ̀ fìràún. wà mẹ́la èyí. àti fìràún àti àwọn ọmọ ogun rẹ̀. fàkọ́lá yìí. àti àwọn sọ́ngbé rẹ̀. fàkọ́lá. àti àwọn tán wà láàfin rẹ̀. inni rasulu rabbil alamin. musa wa sọ fún pé èmi tó ń wò yìí o kì í ṣe musa tànà o mo ti káwọ̀ mi wọ̀ o. Ọ̀pọ̀lẹ̀ máa kẹ̀mí mọ́ Èmi tó ń wò ìmọ̀ jẹ́ òjíṣẹ́ tọ́lọ́run bá rán, ọba tó ní gbogbo ayé ló dẹ̀. Falamma jaa àmọ́. Yóò kú náà ní àwọn òjíṣẹ́, ó ní àwọn náà dẹ̀ náà mẹ́sẹ́njà sí òun náà rán síta. Alọ́pàá tó rán èmi, ọ̀pàá tó ní gbogbo àgbáyé. Rabbil ọkàn mi ti palẹ̀. Fọlámà já ahun bí aya jìnnà ìlà ahun mi ha yẹ bá a kú. Ẹ wá máa ń sáwọn ẹ̀rọ yìí jẹ́ ni. Sọ́dọ̀tò sòrò. Àyàkùnmọ́lá. Bá a nábì Mọ́sá ti débẹ̀. Forty seven. Tó fi àmì hàn wọ́n. Bí aya jìnnà. Tó di ọ̀pálẹ̀. Bí aya jìnnà. Tó dejò. Bí aya jìnnà. Tó fọ́ sábíà. Tó funfun pin. sọ́nà gbogbo tánà bí mọ́ sá ń ṣe ẹ ma sá ara bí ṣe ìlàhùn ìlà yàbàhákú lọ́pàá kú sẹ́rí kéékéékéé Allahu Akbar ìlàhùn ìlà yàbàhákú sẹ́rí mi nàbà ń kó sọ́rọ̀ tá ń sọ táwọn èèyàn bá rẹ́ ní dìlìbáàbù tó bá kanlẹ̀ tó bá kọjá wájú wọn wọ́n wá wù wọ́n wò lọ́wọ́lọ́ wá kú sáré rárá <laughs> ilé ìwòye fara ní rẹ̀ nínú oru yìí. àmà já ẹni tó ṣùgbọ́n jókòó tì tó bá rẹ̀ yín sẹ́yìn bọ̀ tó rí pẹ̀lú jam àbó rí pẹ̀lú orùngbọ̀n àbó rí tí ṣòkòtò yìí ṣe súnà lára yín àwọn ọmọ abínrẹ̀ ní kéèkè àbíṣòkòtò tó ṣe tó ṣe. Allahu Akbar. Ìdáhùn mi ní ayé ẹ̀dá àkú. Kẹ́sì tí Mùsùlùmí ṣe ẹ̀yẹ ayé láti bá. Bàlá máa já àwọn. Wọ́n dẹ̀ ṣe máa wà náà ní sálìkì àwọn máa fi sí. Ayá dìná ìdáhùn mi ní ayé ẹ̀dá Anábì Musa náà mú ẹ̀rí dé. Máa dá. bẹ̀rẹ̀ sí fànábì Musa ṣe yẹ̀yẹ́ lọ́bàá kú. Àdáhàkù ni ẹ̀rí. Ìdáhùn mi yẹ́dẹ̀ ṣàkúrù lọ bá kú sẹ́ni kéèkì gbogbo wọn bá ń ṣubú lórí àwọn pé ìmúsà olórí ìṣẹ́jú mẹ́lẹ̀ lè yàbí kọ́dán ọmọ iná ti lọ kọ́dán kọlu máa hàdá ilá sí ìrọmú kàrọ̀ a ní kí ní ìṣòro mú wá ní ìṣìṣẹ́ àṣẹ lójú wà máa ṣe mẹ́rin náà ní hàdá ẹwọ́n ní ìṣòro mú wáyé hàdá kí gan-an tó dáyé bá ilá sí ni ní hàdá آبائنا الأولين sórí tó yà wá lẹ́nu nínú ọ̀rọ̀ ẹni pé iṣẹ́ títò bá ṣe ìyá àti bó ṣe ń ṣe àgbóró ilé yìí lọ́dọ̀ àwọn bàbá wa tí wọ́n ti ré kọjá lọ àwọn òpin dán tàná wọ́n sọ fún yàn wípé wọ́n sọ fún àwọn èèyàn wípé kí wọ́n pa tí wọ́n ń ṣe àwọn ń bá jọ tí wọ́n lọ́dẹ̀ fi méèkì owó èyí tí wọ́n mú dé tó yà wá lẹ́nu ni pé ìwọ́n mú dán ti ẹ dé ní káwọn ẹlòmíín bá pin dán

pè ẹgbà wáyé aráàlú o kí tó mú wà yí ní o ẹ̀tìrí fi áwù àtàwọn tí wọ́n jọ wà láàfin ìdìkan náà ni wọ́n sùn ni wọ́n kọrí sí kódà bá ti ń fẹ́ ronú nínú wọn pé à ó fẹ́ dájú pé tọmọ yìí sọ òótọ́ ni o ìpáyà fi áwù kò ní jẹ́ kó gbé ìrònú rẹ̀ yẹn títà Lọ́lọ́ ọmọ sọ, tẹ̀síwájú náà. Wa qala Musa rabbi a'lamu biman ja'a bil huda min 'indihi Wa máa ń sàkóónú làwù àti ìbájọ dáa. Anábì Musa alayhi salatu wa salam ni. Kọ́lá Musa. Wọ́n ní kò lè. Wọ́n bí. Ó ní ọlọ́run ọba tó ṣàárọ̀ èmi tí mò ń sọ yìí. Àlàmù bí máa ń jẹ abílẹ̀ òdà nínú ẹ̀ndì. Ọlọ́run ọba yẹn mọ ẹni tó mú òótọ́ wá o, ẹni tó mú mọ̀nà wá látọ̀dọ̀ rẹ̀, ọlọ́run mọ̀ o. Wà máa ń jẹ làwù àti ìbájọ dáa wàhálà túbọ̀ tán rẹ̀ máa ta nínú èmi àti ọlọ́run ọba mọ́ o. ìnáwó la yóò fòlè sọ́ọ̀lì ṣùgbọ́n tó dá mi lójú ni wípé ìnáwó la yóò fòlè sọ́ọ̀lì mú. gbogbo alábòsí láyé ọlọ́run ọba kò ní jẹ́ kí rẹ̀ níbẹ̀ ṣoríire alábòsí alábòsí ní ìnáwó la yóò fòlè sọ́ọ̀lì mú. wọ́n ní gbogbo alábòsí ò ní ṣoríire ẹlọ́dìyẹ mú ọ ọ̀tọ̀ ni tọ́lá wọn bá ní kí n ṣe ọ̀tọ̀ ní tí mò ń ṣe tó bá gbọ́rọ̀ ni mò ń pa fún yín bóyá èmi àbẹ́yìn ó dá ilẹ̀ ẹ̀fẹ́ mana ìyẹn tí èmi lójú argument ìwé ìjà ní sọ fún yín kọjá pọ́lọ̀ ọ̀rọ̀ mi sí ìdílé ọjọ́ tí alayhi salatu ọjọ́ tí ìpàdé ńlá náà wáyé ọ̀rọ̀ mi ńlá tọ́lọ́wọ́n bá tún sọ níjọ́ náà ni pé wọlá yóò fi lẹ́fẹ̀ fúráṣìrò ẹ̀sùn ẹ̀sà a ní àwọn òfin ìdánsẹ́ èyí tó bá jọ pè náà ni májíkì ló ń lò ìṣíjú ló ń lò gbogbo tó fi ń tu àwọn èèyàn lójú ìdẹ́tí wọn fi ń rò pé ojú ọ̀nà ló wà àlálẹ̀kẹ́ àwọn àtọ́ríṣiríṣi àwọn èdè kátà àyọ̀ mi máa ń sọ èdè tí ẹgbọ́n fúnra ara rẹ̀ ò kọ́ lẹ̀ ẹ̀ máa ń gbóríṣiríṣi àwọn èdè kò kọ́ kalẹ̀ kò mọ́túnmọ́ rẹ̀

tó bá ń tẹ̀fọ́ láàárọ̀ tẹ́ yín wòpin nǹkan máa ń dún máa gbérégé bù ó máa tó rọkọ̀ báyìí ó máa tún ti kọ́lé báyìí ó máa tún ti ṣe nǹkan báyìí investment rẹ̀ máa tún ti pọ̀ báyìí ẹ máa wo ẹ máa retí àtúbọ̀tán yẹn anábì náà sọ mí pé sáà bàbá ṣùgbọ́n kí ni ọ̀wá ní sàn falábòsí. àtúbọ̀tán alábòsí ṣé kò ní tara. wọ́n ní àtúbọ̀tán náà ni àtúbọ̀tán alábòsí ni ò ní ta. ìtara èyí tí fèrè àwọn ìṣe lọ́wọ́ tó náà rò pé òun jẹ lọ tó ń ṣe lọ́wọ́ tínú rẹ̀ ń dùn tọ́kàn rẹ̀ ń balẹ̀ tó ṣe eré rò lẹ́yìn ẹ̀. innahu la yuflihu zalimun. aláàbí wọn sá ní àà ọ̀gá èmi kàn fẹ́ juwọ́ àti kánlẹ̀ ní o láàyè fúnlẹ̀ ń sọ ilé mú alábòsí àtúbọ̀tán rẹ̀ ò ní dá o ẹni ẹ má ṣàbòsí gbogbo ibi tẹ bá wà o. wàkọ́lá fìrẹ̀ ẹ̀rọ yá ayuhal mala'u ma alimtu lakum min Fìránù wá rò pé tó kàn báyìí náà ni pé. Yàáyọ̀ àlefàlà o. Jẹ́kọ̀ tún jàdájà ìmọ̀nyí àwọn ọmọlẹ́yìn òun. Ó fẹ́ rìn nù fèsì àwọn ọmọlẹ́yìn rẹ̀. Ṣé kìí ṣe pé ètò mọ́sá ṣe ti ń jẹ́kẹ́ mi ṣe kìí ṣe pé ti fẹ́ nígbàgbọ́ inú ẹ̀ṣà. Àléyìn mi náà lọ ìmọ̀ yastahiqu. Ah ni Fìránù bá ń pè àwọn. Yà áyọ̀ àlefàlà o. Ẹyin sáà mi.

ẹ má rọ ẹ má dá lóhùn. mà á lè dúlá kan bí ìlàhì nàbà ìrí. ọlọ́run ò mọ ọlọ́run bá mi lẹ́yìn òun òun náà lọ́lọ́run bá yín. mà á lè dúlá kan bí ìlàhì nàbà ìrí. ìṣẹ̀lẹ̀ náà bá sọ bẹ́ẹ̀ fún wa. mà á lè yá a máa nu àlàbí ní ìfàjẹ́ àlè sọ̀rọ̀ àlàlè àpọ̀lẹ̀ ìlàhì Musa. Allahu akbar agbára bá bẹ̀rẹ̀ sí gòfìrà nínú bá ń bí ṣàǹkóso lówó bá ń bínú tó nípa bá ń bínú tálágbára bá ń bínú gbogbo àwọn tó wà nítòsí òwúrọ̀ àdẹ̀ máa mú wọn kódà wọ́n wà nínú èsì wọ́n dẹ̀ máa làágùn ní ìfàyà pé à ọ̀gá ti bínú à ọ̀gá ti bínú kò ní sẹ́ni tó máa tó dúró tòsí ó wá ń tu ọ̀gá ń bínú lọ́wọ́ Fìrọ́nù wa ni a. Ah, ah, ma o Ya Haman. Ya Haman. Olori àwọn ti wọ́n tukọ̀ àwọn èèyàn lọ pa ọmọ káàkiri ìlú. Haman. Wa Haman wa mi. o. À ń béèrè ọ̀rọ̀ wọ́n sọ fún mi pọ́lọ́ ọmọ ẹ̀ wà lókè sánmà kejì lọ́hùn. Olóòlóràn wọ́n ń ṣe. ati ah, ìjúwe ọlọ́run ọba kó ń bẹ lókè sọ́mà keje lórí àlẹ́ àárìṣ àti kìí sànábì ló kọ́kọ́ máa júwe rẹ̀ sallallahu alaihi wasallam àti ẹni sànábì Musa náà ti sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ ni alaihi salatu wassalam àti ẹni sànábì Isa náà ti sọ fún àwọn ọmọlẹ́yìn rẹ̀ على العرش استوى فرعون náà ti gbọ́ bẹ́ẹ̀ náà lẹ́nu ànábì Musa inú wa bí bá kò tí ẹ̀ wá júwe ọlọ́run yẹn kó wà nílùú kan kákókù lọ bá ń bẹ̀ á ah, olówó wà lókè kọ́mọ̀ kejì ṣé sọ́mọ̀ náà ló wá nira láti dé. fàákìdì lè ya hámánú alápìnì. wọ́n ní wàá mọ́nu tí mo fẹ́ kó ṣe é nìsín. fàákìdì lè. bá ń dáná sínú àmọ̀ dáná sínú ẹ mọ́kí ní àrò àmọ̀ báyìí ẹ wá dáná sínú rẹ̀. fàjálì sọ̀rọ̀ ha. ẹ wá bá mi gbé àwọn bí àkàbà bí nǹkan tí mo lè fi fọ́nkè. láàlì láàlì àpọ́lé ìlà ìlà ìmọ̀ta. ọlọ́run fẹ́ pọ́nkè lòun fẹ́ lọ bọ́lọ̀ mọ́ta. òun fẹ́ ránṣẹ́ sí i òun fẹ́ kàn sí kékeré ọ̀hún. òun tó lẹ́ẹ̀fẹ́ ṣe ní kó ń fẹ́ lọ pa. tòmátọ́lọ́ rẹ̀ bá kú tó jábọ́ pọ̀tọ̀ ojú rẹ̀ á gbogbo ayé wá rí èso tán ṣọ́lá ń sọ́rọ̀ ń siná ala ọ̀nà ká wá ti pa yéé rí náà oó àwọn àṣàṣìwárò ìrá ní fìràánù bá gbá ló bá gbá fáwọn. lálẹ́ àpọ̀lì ìlà ìlà ìmọ̀ọ́sá wa ìní ìlà àzọ̀nùhù ìnáàlì kábìdì. fìràánù wa sọ gbọ́dọ̀ nǹkan pẹ̀ yìí wọ́n ní mò ń rò pé rọ́nù wọ̀ yìí pa. ìlà àzọ̀nùhù ìnáàlì kábìdì. Hmm. ó ní bí mo ṣe ń wò yìí ó ní rọ́ọ̀nì mo ń já sọ̀rọ̀ ẹ̀dùn sọ mo ń rí ní ìlú onírọ́ rí ẹ̀mọ ìfẹ́ mọ̀ ọmọ ṣe nǹkan yẹn anábì musa kúkú fèsì fún pé à ah, ẹ má para yín dànù ẹ má fẹ̀sí ara yé ẹ dúró lórí ìjókòó yìí ẹ lè pọ́nké ẹ tó bẹ́ẹ̀ tọ́mọ àkọ́kọ́ gan ẹ̀ lè fò débẹ̀ ámbèlè kejì kẹta ìkẹrin karùn-ún ìkẹfà ìkeje ah distance ń bẹ̀rẹ̀ àárín wọn síra wọn kì máa ṣe wàsá ní lè lọ débi ní yóò padà kò lè lọ ẹ̀mí rẹ̀ ò lè lọ débi tó fífẹ́ wọn padà wọ́n ní ìfìrà ọ̀nà ní pé ọmọ bí ò tẹ́ kì ń ọmọ bí ò kàbùkù ọmọ máa jẹ ọmọ máa mú rẹ̀ àpẹẹrẹ mìíràn tó bá ṣe nǹkan mi tán ni máa ṣe ìyá ní rárẹ fífílẹ̀ ẹfífílẹ̀ ẹyá fílẹ̀ jó tẹ́nà. ògidìlí yàrá mẹ́nu alábílì fájà lè sọ̀rọ̀ aláàlì apalẹ̀ ìlà ìlà ìmọ̀ọ́sá wáyé ní ìlàzàn nùhù mìnàlùkà bìbí. ètò tẹ̀lé kí lọ́rọ̀ àwọn wa sọ́n bẹ̀. wà á sákì bá rọ̀ hùwà wájú náà dòwò fìlà bí kò yìí rí ọlọ́run ní wọ́sẹ̀kìbàrọ̀ هو hùwà tọ́lọ́run bá ń lò ní ìdọ̀míru yìí yàrá òde واستكبر fìrà يعني هو استكبر يعني فرعون استكبر على الله سبحانه وتعالى الله هو ضعيف دليل فقير مسكين بمعنى الكلمة واستكبر هو فرعون واشي أشي واستكبر هو Fìránù ṣe se ó ṣe mọ́tò mọ́tò. Wájú lóòdù. Fìránù ṣe yànga. Ìṣẹ́kí máa rọ̀. Fìránù gara. Ìgara kéré léyìí. Ìṣẹ́kí máa rọ̀ wa. Á síta ni. Ìṣẹ́kí máa rọ̀ hù Ẹgbẹ́ bíbo. Ìṣẹ́kí máa rọ̀ hù Kò rántí pé ìyá òun ló bí òun ni. Wọ́n ti yọ ọba tí òbí

nígbéraga ṣe wá wọlé wùdó yìí kò sí sí ẹni láyé tó ń mú kí ẹ̀mọ́ abẹ lọ kò sí ohun tó máa jẹ́ pẹ́ńbí títí títí ọlọ́run ọba òfilẹ̀ sí wa lára ohun tá a fi ní kúmá kò fi sí wa lára láyé ìgbà bá dìde àlìkíyàmọ̀ lọ́lọ́mọ tó fele yẹn padà sí wa lára. làmúrú kalẹ̀ ìsàfà ọkọ̀ lè àrídì tààkì wàlá ní máa kọ̀dọ̀ ọ̀hún lọ́hùn wákìí afọwọ́ yín ni mò ń fọ́ lọ́wọ́ bá tó dá ẹ̀mí rẹ̀ búra fún la. amúrúkà. ní sẹ́fọ́ kọlẹ̀ ọ̀rùn ọ̀rùn ti bá a fò. sẹ́fọ́ kọlẹ̀ ọ̀rùn ti bá a kì í. nǹkan kan ò ní sẹ́kù sórí ilẹ̀ ayé yìí. lẹ́yìn sẹ́fọ́ kọlẹ̀ ọ̀rùn ti bá a kì í. ìfẹ́ nìkan máa wá kù láyé tó wá gbẹ̀yìn sáyé. lẹ́yìn sẹ́fọ́ kọlẹ̀ ọ̀rùn ti bá a kì í. táwọn yẹn máa lọ sí títì rẹ̀ pé ìyá yẹn à ọmọ ìlú tí ayé wà ní à òpómọ̀ṣọ́ná wà rárá ẹ̀gbá ni akíni kíníkan ni

kò sẹ́nì kan tó fẹ́ sọ púpọ̀ ní rí bẹ́ẹ̀ máa wà máa líle mari nínú tọ́lọ̀ bá palẹ́ ti kalẹ̀ pa ṣẹlẹ̀ láyé ni pé ẹ̀mí wa máa tán sáyé wà láàmì máa kọ̀dọ̀ lọ́hùn wa ẹ wá rí èèyàn ẹ nira palára rẹ̀ ní rí kankan tó ṣe ẹ dẹ̀ rí pé mi ti bọ́ ẹ máa wá wo báyìí máa ah, ah, bí kó dìde bí kẹ́ẹ̀jì àbúnsùn ni ẹlòmíràn kú tán báyìí á sì dàbí wà tó tún smile a ma wá kan lára ẹ ma wá dúró ẹ bẹ tán ẹ ma wá gbọ́ báyìí. wàlá mi máa kọ́bọ̀ hùwọ̀ wá bí. ikú kì í ṣe ṣe yẹn máa rò pé lè gbé. wàlá mi máa kọ́bọ̀ hùwọ̀ wá bí. ní a bá ẹsẹ̀ gbogbo tó kù láyé kì í ṣe a bá rògbòn àárẹ̀ kan ṣe kò lè rí ti kú ṣe. Ọlọ́run bá ní kí Fìránù máa rántí eléyìí o. Wọ́n sàn kí bá rọ̀ fún wa. Tó fi wá lọ bẹ̀rẹ̀ sí ṣe gbéraga yìí o. Wọ́n jìnnà dùn. Àtúnwọ̀n àti àwọn ọmọ ogun rẹ̀ ó ní kọ́ tún wá kọ́ o. Wọ́n jìnnà dùn. Bọ́ọ̀n ṣe ń ṣe lórí ni àwọn tó jẹ́ ọmọlẹ́yìn rẹ̀ náà. Lórí tí wọ́n náà wúnà ọlọ́ba fò sókè ọ̀gá ó yá ó ti yá sà. Lẹ́ẹ̀tó díẹ̀. Ẹ̀sùn ọba ọmọdé yìí ti máa ń sànyàn. Ọmọ wa èyí ẹ̀ ó ti tẹ̀lé ọmọ wa wú. Ẹ àwọn ọmọ lẹ́yìn ìgbà mi náà máa tán ni kánípò ń ṣe ń sọ yẹn kára wọn yẹn balẹ̀ kan sórí kodò ìbátúṣe máa tàbí wọn pé kí ló ṣe yìí ọ̀ká kí ló ṣe ọmọ yìí tàn fara á sì máa balẹ̀ sórí kò lè dáko náà kò lè dáṣẹ kankan fúnra rẹ̀ ṣùgbọ́n pàtó wọn ti sọ báyìí náà náà bá bẹ̀rẹ̀ sí fò sókè àwọn alátẹnujẹ فَسَتِبَرَ هُوَ وَجُنُودُهُ فِي الْأَرْضِ بِغَيْرِ حَقٍّ Ọlọ́run ní gbogbo gbéraga yìí, àtún àtún ọmọlẹ́yìn rẹ̀ yìí, mẹ̀họ́yẹ̀rẹ̀ lè hàk. Bìbọ̀yìrì lè hàk. Lórí òdo ni o. Bìbọ̀yìrì lè hàk. Lórí àìtọ́ ni o, wọ́n máa gbogbo tó ń ṣe yìí, o. Bìbọ̀yìrì lè hàk. Wọ́n máa hàn sáwọn kan nínú wọn ṣùgbọ́n tó bá sọ gàbà tó fíyá fíyá ṣàwọn fún ẹlòmí náà tí wọ́n tẹ̀lé àwọn gómìnà kan káàkiri tí wọ́n tẹ̀lé àwọn olóṣèlú kan kiri àwọn náà tó bá padà dé kọ̀ọ̀rọ̀ àwọn alómi káṣáre nígbà tí gungun sọ́nà mi káṣáre nǹkan kìtẹ́ lára ẹ̀ olóṣèlú tó bá wà ń tẹ̀ ní ìjọba tó bá wà ń ta ní pátì títí wa àbí tọ́ka bá sọ pé báwọn ní ká sọ sí ọ̀gá ìfáàtì àwọn èèyàn ròyìn gọ́ngoro tó bá tó ti yí padà lórí kórí láàgbó kalẹ̀ báwa òṣèlú dá lọ́pọ̀lọpọ̀ wọn náà ṣe dúró lórí káwọn ní túlù ṣe káwọn lè máa rá àwọn ìsinmi ọmọ èlì àwọn káwọn lè máa rá àwọn bàbá rere bàbá sà ẹgbẹ́ta àwọn ti sọpọ̀ tuntun yá wọn tuntun bẹ́ sí gbòrò àwọn àdẹ̀ rọra fún owó lé wọn lórí ẹ̀lú Ọlọ́run ní ṣe máa dé lẹ́ni tí ń tàwọn. Wọ́n fẹ́ ti bára hu wàwà jù lóde hu fi ọrùn bíbí gbẹ̀rì àti wà bọ́nú anahum ilé náà láyò rìjà rú. Torí pé ọ̀gọ̀rọ̀ àwọn tó wà pẹ̀lú Fìràwọ̀ yìí náà, ọ̀gọ̀rọ̀ wọn ò ní lọ́wọ́. Àwọn olójẹ gàba lé gbogbo dúkìá ìlú, olóde ọ̀rọ̀ ráńfẹ̀ kan náà fún wọn wọ́n tó ń gbà tí wọ́n ń jẹ kò jẹ́ kí wọ́n gbọ́n. wọ́n bá nù. ẹ̀ẹ́dẹ̀rẹ́ pọ̀pọ̀lọpọ̀ ọjọ́ bá tó bá jẹ́ pé wọ́n ṣáṣì máa fàbò sí kọ̀ntrólù ìlú wọn ní ẹ̀mpáwà ọ̀dọ́ ọbẹ̀ wọn ní jẹ́kọ́ wọn ọ̀dọ́ ọbẹ̀ ríṣẹ́ gidi ṣe wọn ní ìfẹ́ sí owó tó ti máa yọ iṣẹ́ fáwọn ọ̀dọ́ àwọn kọ́ntrátì táwọn máa fi darí owó sọ́dọ̀ tí wọ́n nìkan náà máa gbé ṣe ìjọba kúgbòrò rẹpẹtẹ orílẹ̀-èdè kan bá ń palẹ̀ máa ti collapse tí ó dẹ̀ ní pọ́ nínú gbèsè ẹlọ́wọ́ àwọn ọ̀dọ́ ní orílẹ̀-èdè yẹn wọ́n máa fẹsẹ̀ gbálẹ̀ kiri ni tó lè ṣèlú kan bá ti jáde lórílẹ̀-èdè yẹn ẹ wá rí ọ̀dọ́ wá jáde rẹpẹtẹ wá wá sọ àwọn bọ́ọ̀sì pọ̀ tó ní ìlú yìí àwọn bọ́ọ̀sì pọ̀ tó ládùúgbò yìí tí wá àwọn ilé ni bẹ́ẹ̀ ni ẹjọ́ wọn kọ̀ àwọn ìjọba yìí náà mọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn ìjọba mọ̀ ṣùgbọ́n táwọn bá ti lè jẹ́ ká gbogbo ilé iná olùkọ́ ríṣẹ́ gidi tó ń ṣe àtẹni tó kàwé àtẹni tí ó kàwé kọ́ máa ríṣẹ́ gidi ṣe kọ́ máa rí owó gidi táwọn bá tó ti pàpò tí orí àwọn ilé ìyá ti gbé wọn ní tẹ̀lé àwọn torí ìlú náà fẹ́ fún ọdún fẹ́ jọ wọn lójú èèyàn tó ti ṣiṣẹ́ tó ti ń gba minimum of forty thousand naira lóṣù tó wá pàpò tí òṣèlú tó wá ń fún tó ń fún five thousand naira tó Báwo tó kí ló fẹ́ fi léèrè o máa ṣe wọn léṣe? ṣe Wọ́n Ṣùgbọ́n táwọn bá ti fi lè payé àwọn ọ̀dọ́ jẹ́ ọdún mẹ́rin ògún ní pẹ́pẹ́, àwọn máa fi ẹ̀kan náà yin fún wọn láti lọ ṣe àwọn yúùfù ládùúgbò, àwọn fi ẹ̀kan ránṣẹ́ sí wọn. Àwọn yúùfù náà wá tó wá gbówó kí náà máa fi ṣe ọtí. Ṣé ìyàtọ̀ àwọn mutí tó ń tó máa ní rònú? kò lè ní kò lè pílàlì fúnfún ṣọ rẹ̀ àwọn fún yẹn ṣayé àwọn tó aláyẹ kí wọ́n yẹn pọ̀ tó rẹ̀ kéré fún wa àwọn ti jẹ́ à. Àfẹ́ kí lára wà jù lódùkú fi lárúdì ibi tó ìrìnlẹ̀ àti wà mọ́nù àná ilé iná láyò rìjà rú. Ọlọ́run lẹ́fí máa rí pẹ̀sẹ̀ gìrìgìrì ńlẹ̀ àńjọ̀fẹ́. Ń àńjọ̀fẹ́ bá kú wá tún girigiri yóò tún ní sílé tí àmọ́ tún nílé ẹlòmíì kí ló dé sẹ́sẹ̀ fi wá ń di àwọn ẹsẹ̀ girigiri àwọn oníṣẹ́ ní bẹ́ẹ̀ ni àbọ̀rọ̀ wọn oníṣẹ́ ni ẹsẹ̀ girigiri náà lè fìrà àrùn tọ̀tán tòru ni wọ́n wà lọ́dọ̀ rẹ̀ ni ẹlọ́wọ́ àwọn olówó àwọn sẹ́kẹ̀tà àwọn gọ́ọ̀nà kankan ẹlẹ́nà náà lè wọ́n tó wá sí náà wà nílé báyìí ẹ ó ní oríṣiríṣi èèyàn táwọn máa dún tarẹ́pẹ́tẹ́ wọ́n á wọ́n ní ìgbàlẹ̀ fún àwọn ilé tán wà mẹ́bà yìí fún wọn ní 2,000 naira wọ́n ní tán wà mẹ́bà fún wọn ní 5,000 naira ẹ̀yà wọ́n ní ẹbá ti ṣe rọ́ lọ àwọn another set of people àwọn tó dé wọ́n wá bí ẹ̀kan náà yìí fún owó gbogbo wa níjọ́ la fẹ́ bọ́nu eléyìí náà ìṣe títí sí ìràwọ̀ náà ń ṣe rèé wọ́n sọ náà tí tí wọ́n owó sínítọ̀ owó gọ́ọ̀nà owó iṣẹ́ àmàlókọ́ gọ́ọ̀mẹ̀ntọ́ bá ti lè ṣe bí sálárì àwọn òṣìṣẹ́ ìjọba ẹ̀rí péyàn tó máa kú ní òṣèlú akéré ẹnikẹ́ni ò ní fẹ́ gbà kó ti pẹ́ ìdìbò fún wọn wọ́n ti yàn tí yàn bá tálákùtà tó bá dé àyè yìí lónìí ó tó lóṣù méjì ẹ máa gbọ́ pé wọ́n ní wọ́n fẹ́ tàbí kan bìkan òun náà bẹ̀rẹ̀ sí show interest Allahu Akbar. kí ló fà á àwọn yẹn pọ̀ gan ó kékeré kọ àwọn tó fà á rè gbogbo ẹni tó ń bá tó wà nídìí owó agbára máa ń gùn gan àwọn tó wá kó sòdí àwọn ẹni náà ní fẹ́ kú lọ́dọ̀ ẹ̀ torí táwọn bá tẹ̀ bínú sọ́dọ̀ ọ̀gá àwọn àbáyín símọ́ à ń lọ àwọn méjì kíù táwọn fẹ́ wọlé sọ́dọ̀ ọ̀gá alìjẹjẹ ló tàn ó yá ọ̀gẹ́ má dá lóhùn àtúfẹ́ rí sílẹ̀ àwọn ọ̀jẹ́ ká rí abọ́ ìsìn yẹn jẹ́ bí gan gbòòrò gan ọkọ̀ máa parọ́ fún yín ọ̀gá ẹ̀sùn amọ́ra àwọn akọ́ ètò wa burú jù kí wọ́n ṣe ni pé ọkàn ń dáwọn ara yìí wọ́n ń dáṣà yìí wọ́n hùwà yìí ọ̀zọ́nù annahum ilayna la yurja'un wọ́n wá ń rò bí ìgbà táwọn ní padà tó dà wọ́n lọ́wọ́ wọ́n pín yẹn tún lágbára ẹ̀tọ́ lọ́n tuntun yẹn lágbára wọ́n rò bí ìgbà táwọn ní kú náà ìyẹn tún lágbára àwọn olóṣèlú tí wọ́n wà láwọn kú agbára àwọn náà ń ro bí ìgbà táwọn ò ní kó ń kó wá bára àlù tó bá yá. wà á máa lílì méjì ìlà kí dùbà wà láwùká nàdìláhù àrùjò lè rọ kí. ṣe mọ̀ pé ẹja lọ kíyèsí ọ̀pọ̀lọpọ̀ ẹni tó ti jẹ́ sàmà gọ́ọ̀mẹ̀ntì rí ẹni tó ti jẹ́ tó jẹ́ mẹ́mbà house àbí kankan rí ẹlòmọ̀ kọ̀ọ̀rọ̀ ọrú wọn lè ní àbíjọ wọn àfi ṣe wá àti tó ṣẹlẹ̀ láyé fún wa ni ìgbà tó bá wà láwọn ọkọ̀ yẹn àwọn tí wọ́n ti jọ ń jẹjọ mú jọ ṣeré ládùúgbò tẹ́lẹ̀ àwọn ẹni ò ní jà kankan lójú wọn mọ́ tí kẹ̀tì mí náà tọ́lọ́ bá ní kó tún jù báyìí lọ sí láti rí pé mo ti fẹ́ máa yẹra fún yín ẹ̀sì ti pè mí o kéṣù máa ráàyè o tẹ́bárẹ́ nìkan náà ni wá sí ẹ ọmọ bá ti jọ ń jẹ àgbàdo àti ọ̀pọ̀ ẹwà ní kó tí ń fẹ́ máa dágbọ́n yẹ rẹ̀ pé òun ti ń jẹ́ bá fẹ́ ẹ̀sì tí máa sọ wá ọ̀rẹ́ wá bí nà á wá pè pàdé ẹlọ́lẹ̀ àjọ ń jẹ pọ̀pọ̀pù bí ń jò ní ìní tó yẹ bá ti jẹ́ jájọ náà ó yá ó yá yá torí pé tẹ̀yàn bá pé ìtọ́nà náà máa rẹ̀ rẹ̀ pé òótọ́ ni tí mo ní lọ́wọ́ àwọn ní tó ìsìn náà máa ń lọ club náà máa ń lọ wáyé tí wọ́n kàn ṣe jókòó mi kí nífà tí má tiẹ̀ mú tí kan kankan wá lọ jẹ gbé àti èyí náà àbíkí kan náà tẹ̀síta tó wà nínú ìlú náà rà tẹ̀mí náà lè rà ẹ̀ṣẹ̀ rẹ̀ dá tó ń wẹ̀ lọ nínú àkólíọ̀mù ẹ̀mú ẹ̀ lọ́pàá ẹ̀ fún mi ní ten minutes mo jókòó tí mo ti ṣe fàájì wọn ti parí ẹjọ́ ti gbé dé ẹ̀hẹ́n adẹ̀kan rárá fọ́ gun ajẹ́ ẹ̀dọ́ láti bárí kalá rẹ̀ á ti gbogbo egungun tó kù àwọn tí wọ́n tó ń jalè jẹ́ àwọn tó sáré wá gbé yẹn a ní ìrìnà tó ń fowó ṣe nìyẹn ẹwà lọ́wọ́ ọ̀gọ̀rọ̀ àwọn tí wọ́n ti wà láwọn kò bẹ́ẹ̀ tẹ́ẹ̀kọ́ bá ṣe náwó yẹn rẹ̀ bọ́ ti ń ṣe rẹ̀ táwọn yẹn wà ń lé táwọn yẹn wà ládùúgbò tí wọ́n ràn ọ́ lọ́wọ́ wọ́n ṣe pàmẹ́tì fáwọn èèyàn wọ́n àtúnṣe àwọn èèyàn ọ̀pọ̀lọpọ̀ wọn nígbà tí wọ́n wá padà lọ́sọ́ padà bọ̀tán aṣọ nìkan ló kù lọ́rùn wọn ìtò wá burú náà nípa aṣọ náà wà ní ara ẹ̀ mú mọ́ nípara ẹ̀ náà ti jàn apádá ẹ̀ ò lè jẹ́ léjì ká mọ́ bí tìgbà tó wà nípò ọlá bàtà náà ò lè rẹwà mọ́ bí tó fún àwọn aṣọ yẹn nígbà kan àwọn mọ́tò tó ní èsì àwọn mọ́tò bẹ̀ǹkùbẹ̀ǹkù ni wọ́n fi ń wọ̀ ó ti pé ní ìsìn àmọ́ àtàwọn náà láti wọ̀ lọ sí landlord meeting ládùúgbò láti wọ̀ lọ sókè kankan tó láṣọ yẹn aṣọ ọ̀sọ́nú tọ́bá wọ orí ìjájá wọn tí wọ́n máa ń sáré tẹ̀lú lówó tó bá dé òkèṣàn àwọn sáré pẹ̀lú wọn pé àbàbá oyé ẹjá jẹ́ ń bẹ̀ kò yọ láyé nípa jẹ́ kí nípa ó náà máa orí gbá láyé ìgbà kan kọ́tún wá lọ morúkọ ẹ̀ kọ́tún ó ti jẹ́ tán ń padà bọ̀ wá bá ará àdúgbò yìí ó gbàgbé kó ń ṣe ń padà bọ́lọ́pàá yẹn bí ni. ọ̀nà ọlọ́run ṣe bí láti náà gbàgbé ni kó ń padà bọ́lọ́dà ọlọ́run. ilé iná láyò jàre na bá akọ̀bí náà hù wájú ní dàhù fana náà hù fi yàmù. Ibi tí ọ̀rọ̀ Fìránù ti ibi ayà ilé ìta abẹ́ kà yìí. Òun ti ń fẹ́ bọ́ sí conclusion. Ṣùgbọ́n kó tó kan eléyìí, à ń bọ̀ ń bi àwọn àmì àwọn àmì mẹ́sàn-án ọ̀tọ̀ọ̀tọ̀ ìtọ́lọ̀ bá fún ànábì Mùsá alayhi salatu wa salam tọ́lọ̀ bá ní kó kó fi hàn Fíráúnà àti àwọn ọmọ ogun rẹ̀ àmì mẹ́sàn-án kan ìṣẹ̀lẹ̀ ńlá mẹ́sàn-án tó ṣẹlẹ̀ sí wọn tọ́lọ́ tó fi ń ju ara rẹ̀ fún wọn pé alẹ́ mi lọ́lọ́hùn Mùsá sọ fún wọn pé ṣẹlẹ̀ báyìí máa ṣẹlẹ̀ sí wọn á lè ṣẹlẹ̀ gbogbo àwọn nǹkan yìí náà kò tẹ́ Fíráúnà lọ́rùn kò tẹ́ lọ́rùn eré kí ló ń sá wọ́n ní èèyàn ju ẹlò ní díẹ̀ díẹ̀ náà wá ṣe kékò ní ẹrẹ́ tí fèrè ánù ń sáníkà ní sẹ́ń tó wọ́n bá ṣe tilẹ̀ ló máa gbé gbogbo tó ń sọ yìí náà sẹ́ náà sẹ́ àní òun á make sure yípo fi ẹ̀ṣẹ̀ sí ẹrẹ́ tí fèrè ánù ń sáníkà ló bá mi kó àwọn ọmọ àwọn àwọn òpè tó wá gbogbo òlú tó bá wà yìí kí tó bá làwọn fẹ́ gbà gbogbo owó tó bá làwọn fẹ́ gbà ẹ owó ṣe náà ti fún wọn ráwọn ilẹ̀ bá mi pa àwọn òpìnà wa ìdáná wọn yìí ń pa èmi ọ̀rẹ́ wa mọjọ́ tó lọ kọ́dán tó jẹ̀ wá gúdù nínú ẹ̀ báyìí ọ̀rẹ́ wa yà mí lẹ́nu ọmọjọ́ òní ìtàn kí n jẹ́ kéèyàn ga ọba ti rẹ́ nìkan tó ti ń pàtàkì nìkan pàtàkì nìkan pàtàkì nìkan lọ kéèsì Kọ́lá àjí ìtànà lè dùkúrí jàná mi àrùbìnà bí sìnkiri káyà Mùsá. Ó wá sọ fún ànábì Musa. pé Mùsá. Àjí ìtànà. Ẹ̀rú ti bẹ̀rẹ̀ sí àti ó bá ti ń di pé olówó bá ti ń sọ orúkọ lóun báyìí, èmi tiẹ̀ náà ti ń gbọ̀n wa wa kọlu sí musa pé àti ìtànà lè tó kọrí jàna mi ní àrídìnnà ya musa musa tó fẹ́ pẹ̀lú bisẹ́hìrìkà pẹ̀lú dúró ẹ̀ tó ń pa yìí tí o fẹ́ lé wa kó lórí nínú ìlú ní sọ̀rọ̀ yìí ni. àti ìdáná. Ah, ṣé dídé tó dé ìṣòfẹ́ wa lé wa kó mi sọ̀rọ̀ yìí àti kí wọ́n ṣe wọ́n mọ̀ yìí. ọmọ kí a máa fi gbójú sọ̀rọ̀ pẹ̀lú ìpayà. ó wá ní ìbẹ̀rù kó tọ́jú ẹ̀ sínú kó máa fa kí sọ̀rọ̀. wọ́n ní Musa ìwọ Musa ó bá mọ̀ pé mo mórúkọ ẹ̀ àbúwọ̀ náà kọ́ ni. Fàlànà tí a nà kàbí sísìrì ń bì sílè yìí fọ́jà ẹlẹ́bẹ̀ ìnànà wà bẹ́ẹ̀ nà kàmá ìdá lánà òlì fòrò nàánú àlà àkàmàkà náà sùwà. Kùránù wa ni tó bá jẹun tó fẹ́ ṣe ni ọ̀fẹ́ gbọ́ náà ni. Fàlànà tí a nà kàbí sísìrì ń bì sílè yìí. Màá jọ lójú. Fàlànàtì yá ní náà. Ìbínú ẹlẹ́ẹ̀kejì nìyẹn o. Ìsìn hírí mi ní yí. Màá make sure yí pé mi náà mú àwọn òpèdán wá bá ẹ onítọ́bí tiẹ̀. Irú tọ́jú wọn náà ń pa yìí. Àwọn tí wọ́n gùn jù ẹ bàbá tí wọ́n tọ́ ti hu ewu sórí idán. Sáà gbọ́dọ̀ gbọ́dọ̀ sáà gbọ́dọ̀ lórí bá ti ń lórí máa ní kọ́kọ́ wọn wá. Fọ́lánà ti yá ná kábí sí ìrìnmi ìsìlẹ̀ yìí. Ó kàn dùn mí pé mi mọ ibi tó ti lọ kọ́ ni ẹni tó kọ́ ni ìbá fowó pè wá sí mi. Fọ́lánà ti yá ná kábí sí ìrìnmi ìsìlẹ̀ yìí. Má pẹ̀lú ẹ̀ náà fi tilẹ̀ wò kórí. Àwọn òpin tán tán bọ̀ wá padà irú náà tiẹ̀ tí wọ́n náà ń fa yìí wọ́n wá pa fún ẹ bí. fàjẹ́ ẹ̀rẹ́bẹ̀ iná náà wà bẹ́ẹ̀ iná kà ìdá ìlà lòkòlè fòrò. Bẹ̀rẹ̀ àná tí wọ́n á halẹ̀ yìí pé mújọ́ kan tó bá ń wẹ̀ wájú àlùbẹ́ náà ìdíkẹ̀bí ìbẹ́ta àwọn èèyàn ni àìsówó láìsáyè tó bá wà oníjáwó lábẹ́pẹ̀ tó bá lóhùn ráyè tó bá níṣẹ́ kan tó lóhùn fẹ́ ṣe ń jẹ́ náà tẹ́lẹ̀ tó wọ́n fẹ́ gbé 50,000 naira fún àwọn àtọ́ ń pẹ́ àfún ẹni thousand naira máa bọ̀ ìwọ́n ní kó mújọ́ tó bá pè ẹ́ rí àrífẹ́ kó sá mújọ́ múdéèjì fún alásìkò lánà kọ́lé fòhó. àsìkò tó bá ti máa fún wa àti wa àtàwa àní ìjàpá àsìkò yẹn ò ní sálọ àní máa wá ìkiri jẹ́ náà. amúdéjì. ọba ní káwọn fi ti dé. lẹ́fẹ̀ẹ́nu wà láà. ṣùgbọ́n fèrè àánú tí wá kẹba túmọ̀ kẹba mọ̀ kó tún jì ìbẹ̀rù ló ti ló fi tó tún jì ní rìsẹ́ẹ̀tì musa lé pé kí musa ṣù ti dé. ìbákan sọ pé ẹ̀fọ́ pamọ́ sáàfin ó yẹ lọ òpó náà wá fún mi. wọ́n ti ó tún ṣì ń bá a sọ̀rọ̀ nítorí nìrí pé múdèdì múdèdì tọ́jọ́ kan ìmìnà kan tèmi wá dé ṣùgbọ́n lọ́tí wà mú yẹn láàánú kọlífùhù láàánú kọlífùhù makana makana sọ́wá ayé mi ká máa lóbi tó tẹ́ ní o ìtàyè máa gba àwọn ìránù náà òun náà máa mẹ́sàn fún tó bá bùkátà kí wọ́n kùdó sí ibẹ̀ àwọn tó máa rọ kó wà ńlẹ̀ àwọn tó máa túnlẹ̀ ṣe wà ńlẹ̀ káwàwò káwọn na wá kọ́tò lọ rẹpẹtẹ lọ́tún lọ́sì aye

ọjọ́ tó já sí pé àwọn olùmọ́níjẹ́ tí wọ́n mú náà lọ́jọ́ ọjà ọjọ́ táwọn èèyàn jáde síta tó ní kálukú títa yẹyẹyẹ tí ò sí pèmí ò sí nlé anábì musa dẹ̀ ní iṣẹ́ rí gbà yìí àsìkò tá máa ń mú náà àsìkò tẹ́sẹ̀ máa ṣe yìí tó dẹ̀ dájú ní kẹsẹ̀ pé dùhá ní àsìkò ìyálẹ̀ta wọ́n sọ̀rọ̀ àsìkò ìyálẹ̀ ta ẹni tó máa ń jí láàárọ̀ tó tún fẹ́ rẹjú àti rẹjú àti jí padà ẹni tó bá fẹ́ jẹun àárọ̀ àti jẹun àárọ̀ tán ibi tọ̀sán tí ilé máa pààyàn ibi pẹ́sẹ̀ àwọn máa rókò nílé ìwòrán dáadáa ọlọ́run ní kàlọ́ ìmúta sọ bẹ́ẹ̀ o ọlọ́run kó fíìsì déètì ẹ̀ẹ́dẹ̀ rí pọ̀pọ̀lọpọ̀ afẹ́ ṣòkèṣàn afẹ́kẹsẹ̀ pé aago mẹ́wàá náà máa ń sábà ń kọ́ sí 10 a.m gbogbo àsìkò pátí àsìkò tó ń sábà bọ́ sí nìyẹn. Kọ́lá máa ń ìdùnkún yáwó sí náà tí yóò fi sára náà sọ̀dọ̀ ha. Ìránì ló ṣe ṣe fẹ́ nìyẹn. No problem. Pàtàwálá fìrà ọ̀nù pàjá máa kéjà húsùn náà àtà. Kíni àrà máa dúró lónìí? Pàtàwálá fìrà ọ̀nù. Bí Fìrà ọ̀nù ṣe gbọ́dé sí yẹn tọ́ báyìí, orí ẹ̀ ń pààkì ní pé, ah, ó tẹ̀sùn ní gọ́ọ̀tù ọkàn wọ̀nyí ìbalẹ̀ o pọ̀tẹ́ ah. wọ́n dìlà fẹ́ràn fẹ́ràn kọ̀ yí padà ní. bàjá máa ké ìdáwó sí máa bó ṣe yí padà yẹn nẹ́ẹ̀sì olówó kó sí wàhálà owó sí àmú gbogbo tó ń ṣe tẹ́lẹ̀ o ti sọ̀sẹ́ǹjẹ̀ wàhálà musa ti ṣe bàbá yìí nìsí. ló bá bẹ̀rẹ̀ sí kí àwọn èèyàn wá. bàjá máa ké ìdáwó onígbàwọ̀ ni wọ́n mọ̀. ẹ̀yà olóògùn ni wọ́n mọ̀. alágbára ni wọ́n mọ̀ ẹlẹ́mi sọ pé àìbí ah, mọ bàbá kan á ah, abúlé ọ̀dọ̀ wọn kọ́ jì gan ni bàbá yẹn gbowó gan á àwa dànù dànù dànù ẹ̀ báwo ni bẹ́ẹ̀ jì tó à ah, á máa gun ọkọ̀ ojú omi tàbá tún bọ́ọ̀lì àti máa èlò lówó mọ́tò tìyẹ àwọn kan tún fi bẹ̀ jẹun lọ́ra yìí. bàbá wa láfíra ẹ̀ẹ́nù. wọ́n jẹ́ máa. ẹ̀dà ó sún máa ta. Sìránà bá bẹ̀rẹ̀ ṣe, ó bẹ̀rẹ̀ ọ̀tẹ̀, ó bẹ̀rẹ̀ palẹ̀mọ́. Àjọ́mà kéèdà ooo. Ló bá bẹ̀rẹ̀ sí gbogbo àwọn ogun ẹ̀ pé ó lábẹ́ ṣe, ó lábẹ́ ṣe, ó lábẹ́ Wọ́n ní ìdáhùn èèyàn yìí, mi ò kọ́ tó fẹ́ náà mi, mi ò kọ́ tó fẹ́ náà mi. Àwọn pẹ́lẹ̀ ní olówó ni, á lòun lè fi 10 million, àwọn á fi kọ ìwọ̀ sí 5,000 naira. Irú ìsọ̀tù wọlé yẹn, irú àpàjẹ́ wọlé yẹn, irú ọmọ eléyìí, bá ìfọ̀ mẹ́lẹ̀ kí ló ṣe sà á ọmọ ẹ̀ bàjẹ́ gan àtà kí ló ṣe sà tàbí má bínú sà á màá na ẹlẹ́wọ̀n tàbí ṣíf ṣíf ẹ̀ṣẹ̀ tó rẹ̀ sà á máa ra gbogbo ẹbí ẹ̀ ẹ wá wo kí nìkan sọ́mọ náà ṣe kí ló ṣe ẹ bá wo sọ́mọ náà ṣe lè má ju tí ò wọ́ ti ju five thousand naira lọ tí ẹ tiẹ̀ sí lè má mà tó yẹ pa ìmọ̀kan ló fi ṣe wá bẹ̀rẹ̀ sí gúnlówó owó tó yọkó fi ṣàánà aráàlú tó yọkó ṣẹlẹ̀ kó tún pọmọ ẹgbẹ́ ìsọ́jọ má bínú má bínú akíyẹ́tọ́ àpàrí mí ní mo ń pẹ̀yìn pé ká má bínú zamana lè fútira kí kó máa dàbí ìgbà tí a wá tẹ̀síwájú láti bí tí fìràánù ti bẹ̀rẹ̀ ìhàlẹ̀ àti bó ṣe invite àwọn èèyàn wá ó ti jẹ́ pé òun náà ni she post ìránù náà ni she post àwọn táwọn ẹbí mọ́tà fẹ́ ṣe wáàsí fún tí ò sí bó ṣe fẹ́ rí wọn ṣe wáàsí fún ẹ̀rí kọ́lọ́n tó ní kó bẹ̀rẹ̀ látọ̀dọ̀ fìránù ọlọ́run máa ń tó fi ṣe kókó àwọn táwọn ẹbí mọ́tà ọ̀tọ̀ ọ̀dọ̀ wọn dé kó ṣe wáàsí fún alẹ́ ìfúrásọ̀ sàràm ọlọ́run ní kí fìránù bá pè wọ́n jọ fìránù wá fẹ́ ṣe wáàsí fún Mùsá àti gbogbo àwọn aráàlú

alábi musa ní kala ní àti ọwọ̀ ya rẹ̀ harun àwọn méjì ṣó fìránì náà wá jókó jókó ọlá òun náà wá ń wòrán ẹ̀hẹ́n ọya wà pàlẹ́ ní aṣọ ẹ̀ yù ẹ̀sùn ọmọ ó ṣe máa ń gún olówó àtìkò òun náà wá ń wò bá òun fẹ́ fẹ́ sẹ̀ sí musa hàn tó bá ń lẹ nǹkan àmì ìmọ̀ ẹni ọ̀rọ̀ ẹ lọ jáwọ́ yẹn kó o kò ní jẹ́ kí tọ́lọ́wọ́ yẹn ṣiṣẹ́ lára yín bí ṣe rí nìyẹn o bá ń ṣe tọ́lọ́wọ́ kó kọjú sí téèyàn bá tún ti ń lẹ nǹkan àmì ìpọ̀ mọ́ èèyàn ní lẹ́nu ọ̀rọ̀ èèyàn ṣàdúrà kò ní gbà èèyàn kò bá pẹ́ tọ́lọ́wọ́ nìkan ni ọ̀ wọn Allah ìwọ́dẹ̀ rẹ̀ ìwà àtọ́lọ́wọ́ bá àárín ẹ̀yìn méjèèjì tó òun ni wọ́n máa ń pè ń gbogbo pàǹtì ẹ̀ kọ́ wá sọ fọ́lọ́ ń ọlọ́run ọkùnrin yìí arákùnrin yìí àbárábìnrin yìí tó gbójúlé nǹkan nínú tí wọ́n bá dá yìí اللهم شخصهم لهم وتكفرهم تدبيرا اللهم من كان نفاكده وابرا سيكي ọlọ́run wá ń fi gbogbo nǹkan yìí ṣàkàtọ̀ tó wájú ẹ̀ ìwákàn dédé gúrú ẹ̀ ni pé nǹkan ti tààrú fún láì fi nǹkan kan kún kankan lọ́dọ̀ ti ẹ gbó wọ́n ṣá ń kàn tọ́ ti ọlọ́run bẹ̀tà rẹ̀ ẹ̀gbọ́n tọ́lọ́run bá sọ nínú àdọ́dọ̀ kó débi mọ̀n áàdá alẹ́ wà níjà fọkọjá àdáǹtuhu bìlhárì ha ọlọ́wọ́n ni mo ti kílẹ̀ wọ́ pẹ̀lú rẹ̀ níbẹ̀ anábì Mùsá ni fìránù fẹ́ yẹ̀yẹ́ rẹ̀ ṣùgbọ́n lọ́wọ́n bá ní wọ Mùsá pẹ̀wọ̀ ká fìránù ṣùgbọ́n pàwọ́ lọ́wọ́n bá kà akọ́dà àzáàtúhù bẹ̀lẹ̀ hàrì ọlọ́wọ́n wá ti kílẹ̀ wọ́ pẹ̀lú fìránù bẹ́ẹ̀ náà nínú bí ti ní ṣetán nínú ti ti pé má padà o láwùjọ o èèyàn máa ṣe kéèsì yẹn àṣekú ni o máa ṣe kéèsì yẹn lọ akọni kì padà lójú ogun bá ṣọrun à ó máa kú sógun ni o lóṣù ṣe máa ń sìn wọn rè o má bá o má dá lóhùn o jọ wá pé ìṣẹ̀lẹ̀ ń jẹ́ náà fún wa lára ẹ̀ ṣe lọ bí iná láti máa tẹ̀síwájú ní ẹ̀ka tó ń bọ̀ fọlá ọ̀nà ọlọ́mọ tọ́lọ́n bá kójọ kó ṣíwá ní mùsùlùmí tó kọ́ tó bá tó tẹ̀lé òfin àti ìlànà ọlọ́run ọlọ́run kó máa ṣíwá ní kékeré máa ṣíwá ní agbọ́mágbà wa ní àgbẹ̀yẹ islam fi ọkàn wa balẹ̀ lórí ẹ̀sùn yìí à ń bẹ̀ ọlọ́njọ́ ọdúnṣe tó kẹnu ìjà tó máa gbọ́ bùkátà àti máa fi ṣe dáadáa fáwọn èèyàn nínú ẹ̀ ọlọ́njọ́ pèsè rẹ̀ fún wa. lákan náà àlàáfíà eléyìí tí ò ní rẹ̀ ọlọ́njọ́ má ṣàfihàn jíǹkì ẹnìkan kan wa. اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين ودمر أعداءك أعداء الدين وانصر إخواننا المسلمين في المكان صلى اللهم وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله